mo kí yín káàbọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ọ̀làmídé ọ̀làsànlẹ̀ lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ìlúmọ̀ọ́ká dẹ́rìn-pọ̀ṣónú Anita Oṣoa ló fi fọ́nrán fídíò kan sórí ìtàkùn ayélujára rẹ̀ níbi tí ó ti sọ ìyàtọ̀ tó wà láàrin orílẹ̀-èdè tó wà báyìí èyí tí ń ṣe London àti orílẹ̀-èdè Nàìjíríà ó ní iná mọ̀nàmọ́ná wọn da kò sí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ tó sì ń béèrè lọ́wọ́ àwọn olólùfẹ́ rẹ̀ tó wà lórílẹ̀-èdè Nàìjíríà wípé ṣé wọ́n máa máa bọ̀ wá síbẹ̀ láti w wá darapọ̀ nínú ìgbádùn tí òun gbádùn níbẹ̀ bẹ́ẹ̀ náà làwọn olólùfẹ́ rẹ̀ náà fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wípé kí òun náà fi owó ọkọ̀ bàálù ránṣẹ́ sí àwọn wípé tó bá ti fi ránṣẹ́ àwọn máa wá bá a níbẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án gbajúgbajà agbaninímọ̀ràn lórí àjọṣepọ̀ tọkọtaya lórí ayélujára ìyẹn Blessing Okoro táwọn ènìyàn mọ̀ sí Blessing CEO ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti gba àwọn olólùfẹ́ rẹ̀ nímọ̀ràn wípé ohun tóun mọ̀ ni wípé tí ọkùnrin bá nífẹ̀ẹ́ olólùfẹ́ rẹ̀ wípé ìfẹ́ náà kì í dá dá lórí ohunkóhun wípé ó máa máa nífẹ̀ẹ́ gbogbo ohun tí arábìnrin ọ̀hún bá ṣe ni ó máa fẹ́ràn rẹ̀ débi wípé kò sóhun àṣìṣe kankan tó máa ṣe tó máa dùn ún rárá bẹ́ẹ̀ náà ni ó tẹ̀ sọ fáwọn obìnrin wípé kí wọ́n dẹ́kun àti máa dára wọn láàmú pé kí ọkùnrin nífẹ̀ẹ́ wọn tipátipá ó ní kí wọ́n máa múra ó ní ìwà wọn ni ọkùnrin máa wò ìṣesí wọn ni ọkùnrin máa wò kì í ṣe ẹwà wọn rárá. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ọ̀pọ̀ àwọn ènìyàn lórí ayélujára ni wọ́n ti ń kí ìlú mọ̀ọ́kọ́ṣe alágbére Mustapha Ṣọlágbadé kú oríire ayọ̀ ọmọ tuntun èyí tí Ọlọ́run fi kún ìdílé náà látàrí àwòrán ìyàwó rẹ̀ àti ti ọmọ rẹ̀ tó fi sórí ìtàkùn ayélujára tó sì ń kí ìyàwó rẹ̀ wípé ó kú àṣeyọrí ó kú àjàbọ́ wípé Ọlọ́run á wo ọmọ náà á dá sí bẹ́ẹ̀ náà làwọn olólùfẹ́ rẹ̀ lórí ìtàkùn ayélujára náà fi àdúrà ránṣẹ́ sí ìyá ọlọ́mọ wípé lágbọ́rọ̀ Ọlọ́run ọmọ àgbéjọ́ ọmọ àgbéyọ̀ lọ́lọ́run àṣẹ ọmọ náà wípé ọmọ náà kò ní kú mọ́ wọn lọ́wọ́ ní nọ́mbà Big Brother Naija tẹ́lẹ̀ rí ìyẹn Ufuenada ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti ké gbàjarè síta nípa àwọn ọkùnrin tí wọ́n máa ń fi àwòrán nǹkan ọmọkùnrin wọn ránṣẹ́ sí lórí ìtàkùn ayélujára ó ní kí wọ́n jáwọ́ wípé ó máa ń òun kóun fi àwọn àwòrán tí wọ́n fi ń ránṣẹ́ sí òun sórí ìtàkùn ayélujára àti àwòrán ibi tí ojú wọn ti yàn gangan sórí ìtàkùn ayélujára kí dẹ́kun àti máa fi irú àwòrán bẹ́ẹ̀ ránṣẹ́ sí òun bí bẹ́ẹ̀ kọ́ ohun tóun ní òun máa ṣe yẹn gan lòun máa ṣe. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ìlú mọ̀ọ́kọ́ òṣèré Dùnní Bádùn tí àwọn ènìyàn mọ̀ sí ìyá kò gbèrègbè ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti gba àwọn olólùfẹ́ rẹ̀ nímọ̀ràn wípé agbára wà lọ́wọ́ wọn kí wọ́n tẹra mọ́ṣẹ́ wípé láìpẹ́ ọ̀rọ̀ wọn máa dayọ̀ nítorí àwọn kan wà níbì kan tí wọ́n dúró tí wọ́n retí kí wọ́n ṣubú láti lè fi wọ́n ṣe yẹ̀yẹ́ àmọ́ o kí wọ́n tẹra mọ́ṣẹ́ nítorí Ọlọ́run máa padà gbogbo fọ́lẹ̀ wọn ni. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún àwọn Yorùbá bọ̀ wọ́n ní oúnjẹ tó tọ́ sọ́mọ a kì í gbé fájá jẹ. ìyàlẹ́nu ńlá ló jẹ́ fún àwọn ènìyàn lórí ayélujára nígbà tí wọ́n rí àwọn ẹlẹ́sìn àbáláyé nínú fọ́nrán fídíò kan tó ń jà ràyìnràyìn lórí ìtàkùn ayélujára níbi tí wọ́n ti lọ sọ ẹ̀dùn ọkàn wọn nípa igbákejì alákòóso tuntun tí wọ́n fi jẹ ní ilé ìwé gíga tí ó wà ní ilé Ifẹ̀ ìyẹn Ọbáfẹ́mi Awólọ́wọ̀ yunifásitì wọ́n sì ní ọmọ bíbí ìpínlẹ̀ Ilé-Ifẹ̀ ni kí wọ́n yàn sí ipò náà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn náà sì ń sọ wípé bẹ́ẹ̀ ni àwọn faramọ́ àwọn ò fẹ́ kí àjòjì kan kó wá jọba lé àwọn lórí ó ní ọmọ bíbí ìlú ilé gangan làwọn fẹ́ kí ó jẹ igbákejì alákòóso iléèwé náà. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ìlúmọ̀ọ́ká òṣèré Láídé Bákìrè ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti pe àwọn olólùfẹ́ rẹ̀ sí ilé rẹ̀ tó fẹ́ ṣí lọ́jọ́rú èyí tí ó gbẹ̀yìn oṣù èyí tí a wà yìí ó ní kí wọ́n wá torí pé òun pe àwọn olórin jàǹkànjàǹkàn Láídé Bákìrè ló sọ eléyìí di mímọ̀ lórí ayélujára rẹ̀ tí ọ̀pọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ náà sì fi àdúrà ránṣẹ́ sí wípé ó kú oríire o wípé oore náà ò ní jẹ́ oore ìgbẹ̀yìn fún ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ìdùnnú ńlá ló olólùfẹ́ olùdánilójú orí ayélujára ìyẹn Ohaoze nígbà tí ó sọ fún arábìnrin náà lórí ayélujára wípé òun bímọ tí Ohaoze sì lọ sí ilé ìwòsàn tí ìyàwó arákùnrin ọ̀hún bímọ sí láti lọ kí ọmọ tuntun àti ìyàwó arákùnrin náà tó sì fún wọn ní ẹ̀bùn owó èyí ló mú kí ọ̀pọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ pè lórí ìtàkùn ayélujára tí wọ́n sì fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wípé èèyàn gidi ni wípé irú rẹ̀ ṣọ̀wọ́n láyé ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ìlúmọ̀ọ́ká olúwatóyìn ló fi fọ́nrán fídíò kan sórí ìtàkùn ayélujára rẹ̀ níbi tí àwọn èèyàn aláwọ̀ funfun ti orílẹ̀-èdè Jordan ti ń pè ní idán gangan ó ní àwọn aláwọ̀ funfun náà dá idán mọ̀ ẹ jẹ́ ká wò díẹ̀ níbẹ̀. awesome guys in Arole. Jordan idán eh, eh, eh. gangan idán gangan idán gangan brother. <laughs> wọ́n dáná ọmọ. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní títí di àsìkò yìí ọ̀pọ̀ àwọn ènìyàn ṣì ń kí ìlú mọ̀ọ́kọ́ òṣèré Jọkẹ́ Múyìwá lórí ayélujára kú ayẹyẹ ọjọ́ ìbí èyí tó ṣe lánàá òde òní pé ẹ̀mí rẹ̀ á ṣe ọ̀pọ̀ rẹ̀ nínú owó ọlá àti àìkúbálẹ̀ ọ̀rọ̀. ó ní jù báyìí lọ fún ajá àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára Ọlámídé Ọlásànlẹ̀ lórúkọ tèmi ó dàbọ̀.